so ẹ kú ilé làkàrà lé bẹ́ẹ̀ àrẹ̀wá làkírú ọ̀nà bí a bá ti rí ni ti pẹ́ ẹ mẹ́ta là á sọ ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ìjìnlẹ̀ ní iléeṣẹ́ adep podcast ní ìkànnì tó jálé tó jáko tẹ́tí ń gbọ́ wá orúkọ tèmi ni adébáyọ̀ èmi lọ́mọkùnrin èmi lọ́mọkùnrin èmi lọ́mọ báyìí kòkò inú alámọ̀ àbàjẹ́ èmi náà ni olóòtú ètò ti òní àwọn yẹn máa rò pé ah, kí lè tó fi gbé orin yẹn wọlé bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe àyè ọpẹ́ yọ látijọ́ mélòó kan tá a ti wá sórí ètò kì í ṣe láburú ayọ̀ ní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pọ́nà tiẹ̀ tún fún wa láti wà lórí ètò lẹ́ni àyè yọ ẹ jẹ́ yẹn díẹ̀ ká tó wọnú ètò tí ò ní lọ. yes ọlọ́run ṣe àyọpẹ́yọ fún wa mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àyọpẹ́yọ fún mi àyọpẹ́yọ fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọlọ́run ṣe torí pé àyọpẹ́yọ fún wa lórí ètò lónìí láì fi àkókò wa ṣòfò a fẹ́ sọ̀rọ̀ lórí five fingers ìka márùn-ún ẹ mọ̀ wípé lórí ètò tí mo ṣe gbẹ̀yìn mo ní a ó máa sọ̀rọ̀ lórí ìka márùn-ún òun náà la wá sí ètò lónìí fún five fingers ìka márùn wọn pé ọ̀pọ̀lọpọ̀ amorúkọ àwọn tá à ń pe ìka márùn yìí wọ́n ń pè kan ní ọmọdìnrín wọ́n pè kan ní òrùkayẹmí wọ́n pè kan ní ó ga wọ́n lọ wọ́n pè kan ní odò ńlábẹ̀ àti àtàǹpàkò hmm. àti kí ni àtàǹpàkò. Hmm bí orin tẹ̀sẹ̀ máa ń kọ láyé àtijọ́ láyé òde òní wọ́n á ní ọmọdúnrín ní ìsìn ó ti di ebi ń pa mí òrùka yẹmí di ẹ̀jẹ̀ àlọ́ sóko lóko ó ga jù wọ́n lọ ó di wípé tólóko bá rí wa ó dùn lábẹ́ a wípé kí ni olóko fẹ́ ṣe àtàpá kó ní èmi o bẹ́ẹ̀ ni tá a bá wo ìka márùn-ún ọwọ́ wa a máa rí i pé mẹ́rin àkọ́kọ́ lọ papọ̀ èyí tá à ń pè ní àtàǹpàkò òun yẹra ni òun ta kété sẹ́yìn hmm. àwọn àṣírí kọ̀ọ̀kan wà nínú ìkọwọ́ wáyé ọ̀kọ̀ọ̀kan yìí tí ẹlòmíì tí ó mọ̀ ṣùgbọ́n lórí ètò lẹ́nìí máa fi jẹ́ kó yé wa ìtumọ̀ ìka márùn ìtumọ̀ ìka márùn ṣùgbọ́n ká tó wọnú agbami ètò ẹ̀jẹ̀ kàṣáyé dókè lọ́hùn à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò mi lẹ́ẹ̀kan yẹn kí n tó lọ mo ní a máa sọ̀rọ̀ lórí ìka márùn-ún bẹ́ẹ̀ ni mo ti dárúkọ ẹ̀ fún wa mo ní ọmọdínrín òrùkayẹmí ó ga jù wọ́n lọ ó dùn lábẹ̀ àti àtàǹpàkò ẹlòmíì nítorí pé ó fẹ́ ní owó ó sáré kọjá kádàrá ẹlòmíì kọ́ lè òun náà ní married woman ló ṣe ń pariwo pé ebi ń pa mí ebi ìgbéyàwó ń pa á ebi owó ń pa á kò máa túbọ̀ tán kò mọ ohun táwọn tó wà nínú ìgbéyàwó ń rí kò mọ ìlà ìlò tó ń dojúkọ kọ́ba lè sọ pé òun náà ti di married woman ló ṣe lébi ń pa òun. ibi hmm. ń pa òun ló ṣe tẹ̀lé ọmọdérin lọ ẹlòmíràn dẹ̀ ní nítorí kọ́ba lè rí pa òun náà ti fi òrùka sọ́wọ́ òun náà ti di married woman ó tètè ya gbá òrùka yẹ mímú ó wá wọnú ìgbéyàwó lọ hmm. ó ga jù wọ́n lọ hmm. ó ga jù wọ́n lọ ní tí olóko bá dé ìyẹn túmọ̀ sí tọkùnrin bá gbé ṣe èdè tó gbé wàhálà èdè tó gbé ìwà èdè ó dùn lábẹ́ ẹ mọ̀ wípé ó dùn lábẹ́ kò mọ ọbẹ̀ gbígbóná kò mọ ọbẹ̀ tútù ọbẹ̀ tó bá ti rí ló máa ń la ìyẹn jẹ́ ká mọ̀ wípé tí ọkùnrin bá gbé ṣe èdè kí ni ìwọ tó pẹ́lẹ́ lóbìnrin fẹ́ ṣe wàá gba kámú náà ni wàá gba kámú náà ni àtàǹpàkò ó ní ẹ wò èmi ta kété ó ní ẹ wò mi ò bá yín súnmọ́ bẹ́ẹ̀ o mi ì bá yín ṣe o ó ní mi ò tẹ̀lé bá yín kọrin ìgbéyàwó láéláé mi ò lè bá yín wọnú agbami ìfẹ́ tó jẹ́ pé ó kún fún hílà ṣìlò ó lóun ò tẹ̀lé máa lọ fi wàhálà ìdààmú ẹkún ojoojúmọ́ wàhálà àyílà hílò òun lè máa lọ sí nínú ìgbéyàwó. àwọn ti gbàgbé pé tí ìka márùn-ún bá wọnú omi wọ́n máa ń fọ ara wọn ni a ò lè fi ọwọ́ ẹyọ kan fọ ọwọ́ nínú omi a gbọ́dọ̀ lo ọwọ́ márààrún wa a máa fi gbo méjèèjì papọ̀ àbí tó bá jẹ òkèlè ṣọwọ́ kan ló máa sàn ni rárá ọwọ́ márààrún ló máa sàn papọ̀ ìyẹn túmọ̀ sí wípé wàá nílò láti yá ọgbọ́n ọlọ́gbọ́n lò nínú ìgbéyàwó wàá fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ẹlòmíì ó tẹ̀lé ìka mẹ́rin kò tẹ̀lé ìka márùn kò tẹ̀lé ìka márùn ó tẹ̀lé ọmọdínrín òrùkáyẹmí ó ga jù wọ́n lọ àti ó dùn lábẹ́ kò tẹ̀lé àtàǹpàkò o ní láti tẹ̀lé márààrún kó lè mọ ohun tí ìgbéyàwó gangan túmọ̀ sí mi ì ní jù báyìí lọ lórí ètò lónìí mi ì ní jù báyìí lọ mo ní ẹ̀kọ́ ṣókí náà ni ní ṣókí ni ọbẹ̀ oge so ẹ̀kọ́ ṣókí ni mo fẹ́ kọ́ wa lórí ètò lónìí mo lérò pé oníkálukú wa àti màrí ti wà mú mẹ́ bẹ́ẹ̀ ni láì gbàgbé ẹ bá jẹ́ kan fẹ́ bá yín polówó ọjà lórí ètò wa ẹ lè pè wá sí zero eight one four seven four nine three nine five five lẹ́ẹ̀kan sí 081 47 49 39 55. èyí tẹ́ wá sọ pé Adébáyọ̀ o a fẹ́ kó wá sílé ìjọsìn wa o a fẹ́ kó bá wa kọrin o orin ẹ̀mí ni o ẹ pè wá iṣẹ́ tó lùgbà la rán wa ni ẹ̀yin náà lè pè wá sí zero eight one four seven four nine three nine five five ẹ lè lè bá wa sọ̀rọ̀ lórí whatsapp lórí social media wa bẹ́ẹ̀ facebook page wa náà ajẹ́ podcast ẹ lè bá wa sọ̀rọ̀ níbẹ̀ ẹ lè bá wa sọ̀rọ̀ níbẹ̀ ẹ bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ lórí whatsapp one on one ẹ lè bá mi sọ̀rọ̀ lórí whatsapp number mi zero eight one four seven four nine three nine five five mi ní jù báyìí lọ lórí ètò ṣùgbọ́n ká tó parí ètò ẹ jẹ́ ká gbọ́rin díẹ̀ ká fi yí ètò yìí parí. Thank you. bẹ́ẹ̀ ni ẹni tí ò ní ọlọ́run kò ní nǹkan kan yẹn látẹnu màámi Tọ́pẹ́ Àlàbí yes and amen bẹ́ẹ̀ ni àti àmín ẹ lè lọ gbọ́ dáradára torí a ò ní àkókò púpọ̀ lórí ètò láti plé gbogbo yẹn tán fún wa ó di ijọ́ mẹ́jọ ó dàbọ̀.